ìgbà táwa lọ gba owó àbí fún ẹ pé kó fs yẹ kó fún ní kó fi ilẹ̀ kan máa lọ ìgbà tí ó sọ̀rọ̀ àdàbà yí pé ọmọ fèsì òun ipò òun ò lè filẹ̀. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ kàlẹ́ èyí ni àkójọpọ̀ ìròyìn ilé wa tó ń dé sójú wòrán yín láti ìkànnì Yorùbá Broadcasting Network àmàlífà agbọ́mọ̀gbọ̀n lóníròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà ilé-ẹjọ́ ti dá ẹjọ́ Usman bàbá pé kí ó lọ lóṣù mẹ́ta lọ́gbà àtúnṣe iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó oníṣègùn ìbílẹ̀ kan lẹ́yìn tó ṣekúpa ayálégbé ẹgbẹ́ rẹ̀ Àmọ̀tẹ́kùn ti rí ìbọn atamátàsé mẹ́rin yẹn níbi igbó kan ilé tí àwọn kọ̀rọ̀rọ̀ sí tí wọ́n kó wọn pamọ́ sí i àwọn akẹ́kọ̀ọ́ mẹ́ta kan rèé la gbọ́ wípé wọ́n fipá bá akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn sùn ní ìpínlẹ̀ Ondo ẹ gbà wá o ọ̀wọ́n gógó epo ń peléke sí lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá ní àwọn ìpínlẹ̀ kan lórí owó oṣù ààbò eléyìí tí wọ́n sọ fún àwọn ọmọ ẹgbẹ́ asuu àwọn ọmọ ẹgbẹ́ asuu ti rọ ìjọba àpapọ̀ láti dá àwọn kan dúró ẹ jẹ́ ká dókè lọ́hùn náà àpàdábọ̀. fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́ yìí ló ṣe àfihàn àwọn méjì nínú àwọn márùn-ún tí wọ́n gba ẹ̀mí lẹ́nu arákùnrin kan lẹ́yìn tí wọ́n jí gbé tí wọ́n sì tún gba mílíọ̀nù kan àbọ̀ one point five million lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé wọ́n ní Job Matthew tí wọ́n pè ní no story Jùbírì Òjó, Daniel Jagaban àti adaba ni àwọn márùn-ún tí wọ́n ṣe iṣẹ́ láabi yìí. Ìwádìí jẹ́ kó yé wa wípé lẹ́yìn tí wọ́n ti sọ fún ọkùnrin náà wípé kí àwọn ẹbí rẹ̀ kan gbé owó wá tí wọ́n gbowó tán ni Àdàbà sọ wípé àwọn ò lè fi ọkùnrin náà sílẹ̀ nítorí ó mọ ojú òun. Ó ní ní kété tó sọ wípé ó mọ ojú òun ni Jagaban ń wá ti yìnbọn pa ọkùnrin náà tí wọ́n sì sọ sínú igbó kọ́lọ́run ó ṣàánú fún wa iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkìtì sọ wípé wọ́n wá Daniel Jagaban àti Adeba lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí àwọn mẹ́ta yìí ni wọ́n fara ṣoko lẹ́yìn tí àkàrà tó tú sípò bó bá ti ń lọ a ò ní jẹ́ kí tiyín òdì sí níkànnì Yorùbá Broadcasting Network. ẹ̀yin mẹ́rin lẹ kidnap ẹ̀yin márùn-ún márùn-ún lẹ bàbá yẹn ẹ̀yin máa dárúkọ wọn story àdàbà daniel àti pé. ẹni yẹn kọ́ ò dárúkọ ẹ̀. mo ti dákọ ẹ̀. ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín kọ́. òun náà ní no story. òun ní no story ok. ta ló yìnbọn sí. jagaba. jagaba ló yìnbọn sí. èdè lẹ́gbàá àgbà one point five million. one point five million naira. gbàdégbà one point five million naira yẹn kí ni ìdí tẹ́ fi pa ìgbà táwa lọ gba owó àyè fún ẹ pé kó fs yẹ kó fún un ní kó fi ilẹ̀ kan máa lọ ìgbà tí ó sọ̀rọ̀ àdàbà yí pé ọmọ fíìsì òun ipò òun ò lè filẹ̀. ó lọ lè filẹ̀ èyí jẹ́ nípa nìyẹn. ìkẹ́kọ̀ọ́ padà ẹ ṣeun ikú ìtẹ́sí tiwa ẹ̀yin náà lè darapọ̀ mọ́ lórí ìkànnì Yorùbá Broadcasting Network nípa títẹ̀ YBN sórí nọ́mbà tẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìnyẹn gẹ́lẹ́ tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ti lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ ní ìkànnì Telegram wa ibi tí wọ́n sì máa rí àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan wàyí o ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti rọ́wọ́ tó àwọn afurasí mẹ́wàá lórí ìkọlù eléyìí tó ń ṣẹlẹ̀ ní àwọn ibùdókọ̀ eléyìí tó wà ní ìpínlẹ̀ ọ̀ṣun alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun sp yẹmísí ọ̀pálọ́lá nínú ìfiléde eléyìí tó fi léde níbẹ̀ ló ti sọ wípé ó ní àwọn rí ìbọn márùn-ún ọta ta mátàsé àdá àti ọ̀pọ̀ ohun ìjà táwọn rí gbà padà lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ afurasí náà gẹ́gẹ́ bí oṣù bá tẹ̀síwájú ìròyìn náà ó ní ọ̀nà eléyìí tí àwọn kọ̀lọ̀rọ̀ sì ń gbà láti da ìpínlẹ̀ náà láàmú làwọn ti gbọ́ sí láti ọjọ́ ajé Monday àná léèdè e jẹ́ wípé wọ́n ti pinnu láti jẹ́ kí ọ̀rọ̀ náà kó lọ sódò lọ́mú pẹ̀lú ìgbésẹ̀ wípé àwọn ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá ní ìpínlẹ̀ náà àti àwọn ẹgbẹ́ ọlọ́kọ̀ náà wọn yóò jókòó yẹn ẹgbẹ́ ọlọ́kọ̀ NURTW wọn yóò fi ikùn ní ìpínlẹ̀ ọ̀ṣun láti lè jẹ́ kí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àlàáfíà kó fi ẹsẹ̀ múlẹ̀ yẹn ní ìpínlẹ̀ ọ̀ṣun gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun yẹn sp yẹmísì ọ̀pánlọ́lá bó ṣe fìdí ìròyìn ilé ìmúlẹ̀ fáwọn oníròyìn níbẹ̀ ló ti sọ wípé a ó gbé ìgbésẹ̀ o láti rí dájú wípé àlàáfíà ó jọba láàárín àwọn lọ́kọ̀ èrò ní ìpínlẹ̀ ọ̀ṣun àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti rí ìbọn atamátàsé ak forty seven mẹ́rin níbi tí àwọn kọ̀lọ̀rọ̀wọ̀ sí ajínigbé oníṣẹ́ ibi eléyìí tí wọ́n fi wọ́n pamọ́ sí nínú igbó ní ìpínlẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ eléyìí múlẹ̀ wọ́n ní pẹ̀lú àwọn aṣọ ọmọ ogun orí ilẹ̀ ni wọ́n bá pẹ̀lú àwọn ìbọn atamátàsé AK-47 yìí ní níbi tí wọ́n tọ́jú wọn pamọ́ sí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ìròyìn náà nígbà tí ẹni tí ó jẹ́ olórí àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ ọ̀yọ́ yan ọláyínká ọláyanjú ó ṣe fìdí ìròyìn náà múlẹ̀ wípé oníṣẹ́ rí ní ọjọ́ ajé monday ní ìbàdàn ni àwọn ti rọ́wọ́ tó àwọn ogun tí àwọn ti kà yẹn bíi ak forty seven aṣọ ọmọ ogun orí ilẹ̀ àti ọ̀pọ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú eléyìí tí wọn yóò fi jẹ̀jà ogun ó ní pẹ̀lú èrò wípé ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀bẹ̀ ní àwọn ajínigbé tí wọ́n ń kó àwọn tí wọ́n bá jí gbé sí ó ní nígbà tí àwọn rí àwọn nǹkan wọ̀nyí ó ní kò dín ní ìbámu pẹ̀lú wípé àwọn gbé ìgbésẹ̀ láti bọ́ sínú àwọn igbó náà ní ọjọ́ ajé monde àná láti tú gbogbo igbó náà fọ́ kó tó di wípé àwọn rọ́wọ́ tó àwọn ìbọn náà àti aṣọ ọmọ ogun orí ilẹ̀ àti ọ̀pọ̀ èròjà ìjà eléyìí tí wọ́n kó pamọ́ sínú igbó náà wọ́n ṣe ìlérí wípé àwọn náà yóò túbọ̀ wà lójúfọ̀ láti lè jẹ́ kí àlàáfíà eléyìí tó làmìlàkà kó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ lónìí ọjọ́ ìṣẹ́gun tuesday la wípé ilé ẹjọ́ eléyìí tó fi ìkàlẹ̀ sílùú lẹ́wà làbújá wọ́n ti dá ẹjọ́ ọ̀gá ọlọ́pàá usman bàbá láti lọ lo oṣù mẹ́ta ní ọgbà àtúnṣe lórí wípé ó kọ̀ láti tẹ̀lé òfin eléyìí tí àṣẹ ilé ẹjọ́ tí pa fún un tẹ́lẹ̀ rí nípa wípé kó dá àwọn kan padà sẹ́nu iṣẹ́ wọn. gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wọ́n ní adájọ́ bọ́lájí ọlájúwọ̀n ó ṣe ìkìlọ̀ fún ọ̀gá ọlọ́pàá lórí bó ṣe kọ̀ jálẹ̀ láti tẹ̀lé ìlànà tí òfin eléyìí tí ilé ẹjọ́ là kalẹ̀ fún un lórí wípé ìgbésẹ̀ kan eléyìí tí wọ́n ní kó gbé eléyìí tó kọ̀ tí ò gbé ọ̀wọ́n ò rẹ̀yìn tó bá tún kọ̀ jálẹ̀ láti tẹ̀lé àṣẹ eléyìí tí ẹjọ́ pa láṣẹ wọn ní kó tún máa ṣetán àti padà lọ sí ọgbà àtúnṣe láti lo oṣù mẹ́ta oníṣègùn ìbílẹ̀ ìdòwú tàlàbí níléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ti rọ́wọ́ tó látàrí wípé ó ṣekú pa ayálégbé ẹgbẹ́ rẹ̀ léyìí tí orúkọ rẹ̀ jẹ́ Shehu Tóbilọ́ba gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn náà múlẹ̀ wọ́n ní Shehu Tóbilọ́ba yìí òun ni ìyàwó rẹ̀ ṣàdédé bá nínú àgbàrá ẹ̀jẹ̀ pẹ̀lú wípé wọ́n ti ṣá ní gbogbo ara wọ́n ní ìyàwó olóògbé náà ló lọ sí ibi ìṣọ́ òru nígbà tí ó fi dé ní nǹkan bíi aago mẹ́fà òwúrọ̀ ló ti bá ọkọ rẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ léyìí tó fà á tó fi lọ fi ẹjọ́ sun iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n lẹ́yìn òrẹ́yìn iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ṣe ìwádìí níbi tí wọ́n ti kó gbogbo àwọn ará ilé látàrí pé wọ́n ní wọn ò rí wípé wọ́n já ilẹ̀kùn mọ́lé àbí ọ̀nà kan gbòógì láti lè sọ pé bóyá ará ìta ló wá ṣiṣẹ́ náà wọ́n wá ní lẹ́yìn wípé wọ́n pa Ìṣàwù yìí kò sóhunkóhun tí wọ́n mú nínú ilé náà lẹ́yìn òrẹ́yìn ló fà á tí Ìdòwú Tàlàbí fi jẹ́wọ́ wípé òun lòun ṣe kópa wọ́n ní kí ni ìdí tó ṣe ṣekú pa Ishaku ó ní Ishaku ti fìgbà kan fi ẹ̀sùn olè kan òun eléyìí tó jẹ́ káwọn èèyàn máa fi ojú àléébù wò òun ó ní àtìgbà náà lòun ti lé rí rẹ̀ sínú léyìí tó jẹ́ kóun mú àdá kóun ṣá níṣàkóṣà ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti wá fi ọ̀rọ̀ léde wípé ní báyìí o kó sì wà lọ́gbà àwọn náà títí tí ìwádìí tó lámìlaka yóò tún fi padà tí yóò fi fi ojú ba ilé ẹjọ́ lórí owó oṣù àbọ̀ eléyìí tíjọba àpapọ̀ sọ fún àwọn ọmọ ẹgbẹ́ ASUU àwọn ẹgbẹ́ asuu ẹ̀ka ti ìpínlẹ̀ lọ́kọjá ti ní ó ti tó gẹ́ báyìí torí alùbọ́tà tẹ́ rí yẹn kì í darin àwọn apàṣẹ fún ẹni tí ó jẹ́ olórí orílẹ̀-èdè yẹn ààrẹ Muhammadu Buhari wípé níbẹ̀ yìí ó ti tó àkókò láti rí i pé ó dá ẹni tó jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ dúró yẹn Malam Adamu Adamu àti alákòóso fún ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ àti ọ̀rọ̀ òṣìṣẹ́ yẹn ọ̀mọ̀wé Chris Ngige pẹ̀lú Festus Kiyamo lórí wípé wọ́n gbégi dínà ìlọsíwájú àwọn ọmọ ẹgbẹ́ ASUU wọ́n sọ eléyìí ní lọ́kọjá níbi tí ìwọ́de alálàáfíà ti wáyé ní ọjọ́ ìṣẹ́gun tuesday tí wọ́n ti ń fi ẹ̀hónú hàn ní ẹ̀hónú alálàáfíà eléyìí tó gba gbogbo agbègbè ilé ẹ̀kọ́ gíga náà kan wípé àwọn ò àwọn tí wọ́n jẹ́ alákòóso fún ètò ẹ̀kọ́ àti alákòóso fún ìgbanisíṣẹ́ àti ọ̀rọ̀ òṣìṣẹ́ lórílẹ̀ nàìjíríà pẹ̀lú ẹnìkan tó kọ rẹ̀ jẹ́ Festus Keyamo wípé àwọn ò fẹ́ wọn mọ́ lórí oyè torí wípé wọn ò kájú òṣùwọ̀n wọ́n ní àlàáfíà ó yẹ kó wà nínú ìlú o torí wípé àwọn làwọn kọ́ gbogbo àwọn tí wọ́n sọ wípé wọ́n dipò agbára mú fún ìdí èyí kí wọ́n mójútó ọ̀rọ̀ tiwọn náà kó má jẹ́ owó ààbò ni wọn yóò máa san fún àwọn ìdí rèé tí wọ́n ṣe ṣe ìfẹ̀hónúhàn alálàáfíà lórí ọ̀rọ̀ ọ̀wọ́n gógó epo eléyìí tó ń ṣẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà la gbọ́ wípé ọ̀pọ̀ ìpínlẹ̀ eléyìí tó wà ní orílẹ̀‐èdè nàìjíríà ni wọn ò ní epo gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn múlẹ̀ látẹnu àwọn àjọ eléyìí tí ó kó èrò jọ wọ́n ní pàápàá ní ìpínlẹ̀ Ògùn ní ìpínlẹ̀ Èkó Ìbàdàn àti ọ̀pọ̀ ìpínlẹ̀ eléyìí ló jẹ́ wípé wọn ò rí epo tí ọ̀pọ̀ èèyàn sì wà lójú òpópónà débi wípé gbogbo èèyàn kò ní àǹfààní láti padà sílé wọn ìyẹn àwọn tó ti jáde láàárọ̀ nígbà tí àwọn kan tó jẹ́ wípé wọ́n sì fẹ́ jáde nírọ̀lẹ́ lọ síbi iṣẹ́ tí ò ọ̀fẹ́ láti lọ sí ibi iṣẹ́ wọn àwọn àtẹ̀síwájú wọn ní ọ̀pọ̀ ilé epo ló jẹ́ wípé títìpa ni wọ́n ti àwọn ilé epo wọn nígbà tí àwọn ọ̀pọ̀ wà níbi tí wọ́n ti ń tà á léyìí tó jẹ́ pé ó fa súnkẹrẹ fàkẹrẹ lójú àwọn òpópónà níbi tí kò ti sí ọ̀nà rárá láti gbà kọjá fáwọn tó tiẹ̀ ní orí ọ̀fẹ́ láti rìn ní ojú òpópónà wọn ní ọ̀pọ̀ ilé epo eléyìí tó yẹ kí wọ́n ta epo ni wọ́n ti lé epo pa látàrí pé kò sí epo àwọn tí wọ́n ta epo díẹ̀díẹ̀ yìí ní súnkẹrẹ fàkẹrẹ pọ̀ níbẹ̀ débi wípé kódà pé onígálọ́ọ̀nù gan pàápàá kò lórí ọ̀fẹ́ láti rà àwọn tẹ̀síwájú ìròyìn náà wọ́n ní ọ̀rọ̀ epo pẹtiró ó ti ń fẹ́ dá wàhálà lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìdí rèé tí ọ̀pọ̀ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ṣe ń rawọ́ ẹ̀bẹ̀ síjọba orílẹ̀‐èdè nàìjíríà láti jẹ́ kí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú epo pẹtiró kó padà sí ipò torí wípé wọ́n ní tó bá jẹ́ pé iná wà lórílẹ̀‐èdè yìí dáadáa ni wàhálà táwọn ń kojú lọ́rọ̀ epo yóò tún dínkù ṣùgbọ́n kò sí iná kò sí epo lè tó ń jẹ́ wípé ọ̀pọ̀ iṣẹ́ lóde òní ló nílò láti lo iná yálà epo kí wọ́n fi tan iná tàbí iná ìjọba. kódùn kópọ̀ kópọ̀ ọlọ́run bá tẹ́ rí yẹn ní fún ẹ̀dá ẹgbẹ́ ọlọ́run bá yóò fún tèmi tí ẹ̀yẹ́ ká máa fi yẹn ṣe lọ lálẹ́ òní títí ìgbà mìíràn tó fi nípàdé ayọ̀ jẹ́ ká rántí pé àgọ́ ara ẹni báyìí làbò ìlú ẹgbẹ́ ọlọ́run bá tèmi tí àníkú sóko wá nǹkan jẹ o láṣẹ Èdùmàrè tèmi ní tí ní tòótọ́ Ramalifa agbọ́n má bí ayọ̀ lásùn ó dàárọ̀.